ńlá ló ń ṣe nǹkan ńlá nítorí ta la ṣe wà níbí a wà níbí nítorí ẹyinjú olódùmarè níbi ètò ọlọ́dọọdún rẹ̀ eléyìí tó máa ń pè ní abuletic abuletic la wà nílùú ìbàdàn ní jọgọ center ẹ wò ó oríṣiríṣi nǹkan lẹ máa rí bí lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká àwọn adẹ́rìn-pòṣónú àwọn agbóhùnsáfẹ́fẹ́ ẹ wò ó oríṣiríṣi ijó ẹ máa rí ibi tí ìlú ilẹ̀ Yorùbá ti ń ṣe èbó lọ́dọ̀ ẹ̀yinjú Olódùmarè ni Ṣogorenikeji Abiona lórúkọ tèmi ẹ fìdílé nǹkan tàbí kẹ́ ẹ wá nǹkan fìdílé kíkan ṣáà ti ṣèkan nínú méjèèjì kẹ́ ẹ jẹ́ ká jọ máa wo bí ètò Abuletic twenty twenty two bí ó ṣe máa lọ lónìí ọjọ́ ijó ọjọ́ ọ̀rọ̀ ah! ọjọ́ àwàdà àti ọjọ́ ẹ̀rín kéèké ni Ṣogorenikeji ló ń kí wípé ẹ kú ìkàlẹ̀ lọ́ọ̀dẹ̀ à ń padà bọ̀. Thank you. pàtàkì àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá. Ah, bí mo tiẹ̀ nímọ̀ dáadáa bọ̀ àṣà jẹ́ nǹkan pàtàkì tó yẹ ká máa gbé tó yẹ ká fọwọ́ bò tó yẹ ká parẹ́. ó ṣe pàtàkì torí pé àṣà wa ni lákọ̀ọ́kọ́ a kò sì gbọ́dọ̀ jẹ́ kí àṣà wa kí ó torí pé orírun wa ni. ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn abúlé tic mo wò ó pé kí ni ìyẹn túmọ̀ sí abúlé tó tún wá tic tic yẹn a mọ̀ pé ọ̀rọ̀ òyìnbó ni ọ̀rọ̀ gẹ̀ẹ́sì ni mo ṣe ní kí n múra báyìí tábàrí abúlé lélẹ̀ eléyìí wá tic tó túmọ̀ sí pé àṣà àti ìṣe ó ṣe kíni we are rich in culture. ṣé bí mo ṣe kọ́kọ́ gbọ́ abúlé tic ó ti wá sóyè mi pé culture lélẹ̀ àṣà wa ni kò dẹ̀ gbọ́dọ̀ parun gbogbo nǹkan tí mo ti ń wò nínú ilé látẹ̀kọ́ ó mú orí mi wo àwọn oríkì oríkì tí wọ́n kì yẹn tí ló dẹ̀ pé ah, ó wù mí kí n mọ̀ kí náà mo dẹ̀ ti promise àmì pé látòní lọ bí ìṣe oríkì ìlú mi nìkan àbóríkì ilé wa nìkan màá lọ kọ́ màá mẹ́sàn pé mo mọ̀. kí nìkan tí a lè sọ nípa pàtàkì gbígbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ ẹ yẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ hmm, abuletic eh, abuletic tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ìgbésẹ̀ tó dára ni uh-huh. ìdí pàtàkì àkọ́kọ́ ni pé a ti ń sọ àṣà ilẹ̀ wa nù gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí a bá rí nílẹ̀ Yorùbá nísìn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò mọ kí ni àṣà kí ni ìṣe èbó àwọn àfínrìnfínntì là ń fi ń kọ́ wọn léyìí tí ó ń bù wá kù gẹ́gẹ́ bí ọmọ Yorùbá abúlé títọ̀ yìí ló wá jẹ́ kí ó kó gbogbo àwọn ọmọ Yorùbá papọ̀ tó sì ń gbé àṣà lárugẹ. ẹni kò ṣiṣẹ́ àmọ́ àjálè ìwé kíkọ́ láì sí ọkọ̀.

àṣìyàdá kò ì pé o kò ì pé. <laughs> ẹ̀bùn wo lẹ́yìn ní olóhùn iyọ̀. <clears throat> ẹ̀bùn ká ṣeré orí ìtàgé ó tẹ̀ tí wá dáa. ẹ wọ́n ní ẹ̀bùn ká ṣeré orí ìtàgé òun ni àwọn ní òkè o ẹ̀yin ará ilé a máa wá dálẹ̀ ń bí èmi ni mo ní àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin obìnrin dẹ̀ ni wọ́n ṣùgbọ́n àwọn láwọn lẹ́bùn eré orí ìtàgé ṣùgbọ́n ń sìn ibi tá a ti máa wá mu ni pé èmi ni mo bí àwọn mẹ́rẹ̀ẹ̀rin mo ti wá ní ẹni tí mo fẹ́ fi òun fún gẹ́gẹ́ bí ìyàwó kò wá ní tẹ́ lọ́rùn ó yẹ jẹ́ ká wò bóyá àwọn ẹ̀yọ́kú ẹ̀ náà máa gbèjẹ́ Tinúkẹ́ kí ló dé tí ọmọọba Adédàpọ̀ sọ fún ẹ pé òun bá ẹ sọ̀rọ̀ ò dá lóhùn. dáàdi mi ò nífẹ̀ẹ́ ọmọọba Adédàpọ̀ kí mo fẹ́ fọmọọba Adédàpọ̀ ṣe bí o ṣe dàgbà tó iṣẹ́ ilé fẹ́ máa fọkọ fún mi ni. mo gbọ́dọ̀ fọkọ fún ẹ. wọ́n ṣe ní tí mo fẹ́ nà ó èlé máa lọ́kọ lé mi lórí bàbá ẹ ni mo jẹ́. mi ò fẹ́ mi ò fẹ́ mi ò fẹ́. dádì bá ẹ sọ̀rọ̀ ó ṣe nonsense kí ni problem ẹ náà. ọ̀rọ̀ ní sùúrù wo dádì ò lè máa làlé lọ́wọ́ náà kí ló ń jà láti sọ báyìí. ọ̀dẹ ni mo ọmọ ẹgbẹ́ náà kẹ́ ọ. dádì kò ṣe bẹ́ẹ̀ ẹ lè fẹ́ kọ fún náà. ẹ gbà mí ẹ gbà mí ṣé mo wá máa ṣé èèyàn ẹdúró tí tèmi ló máa ṣe àjẹbẹ màá bẹ ìpè fún ẹ. mi ò ṣe o dádì mi ò ṣe mi ò ṣe. ó oh, ẹ bá pàtẹ́wọ́ fún gbogbo àwọn èèyàn yìí <laughs> ó wà nílẹ̀ nítòótọ́ tó ga ẹ̀yin kọ́ ẹ̀bùn wo lẹ̀yin ní. Hmm. I can cook. I can cook. Yes, and I can teach. I have a gift of teaching. Okay, ní Yorùbá. Ah, eh, aláṣẹ ni mi yes, mo Mo oúnjẹ ṣe dáadáa mo dẹ̀ mọ bó ṣe ń kọ́ èèyàn àtọmọdé o àtàgbàlagbà o kò sí age range tí mi ò lè kọ́. tèmi dẹ̀ ṣe wá wá èmi ìmọ̀ bí bó ṣe máa ń bá obìnrin sọ̀rọ̀ ṣé ẹ lè kọ́ mi. kò ń ṣe bí yẹn kò ń ṣe bí tó bẹ ṣe ń bọ́ bẹ àà lè máa mọ bó ṣe máa bóbìnrin sọ̀rọ̀ fúnra yín. mi ò mọ̀ nítorí gbogbo nǹkan náà sọ pé èèyàn máa ń ní. ó kẹ́kọ̀ọ́ mi tẹ bá ti rán ọmọ yẹn bó ṣe ń lọ ẹ pé baby girl hi ṣé wàá pa mo láìkẹ́ bó dùn gan o. wọ́n ti kàn mí má gbélébùú o. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ ka abidi kí n gbọ́. a b d e a e, no <laughs> a b d a e, e f g b e e g k l m n o o b r sí ṣí ti wí. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó yá ẹ pa òwe ẹyọ kọ̀ọ̀kan tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe ẹ àwọn kan ti gbọ́ òwe wọ́n fẹ́ yá o ẹ gbọ́dọ̀ yá o. ilé là á wò ká tó sọmọ lórúkọ. ilé là á wò ká tó sọmọ lórúkọ ẹ̀yin kọ́ bámi nọmọ mi ò dénú ọlọ́mọ. Ah, tèmi náà bá ti wá gbọ́rú àwọn òwe báyìí ó máa ń múnú mi dùn kí n wá sọ wípé ẹni tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ lágbára Elédùmarè ayé wa ò ní bàjẹ́ ṣé tẹ́yìn ó bá ṣeé ṣe fún yín láti padà wá sí ayé mi ṣe máa wá Nàìjíríà ṣe máa jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí. bẹ́ẹ̀ ni pàápàá jùlọ nítorí àṣà mi. nítorí àṣà yín ẹ̀yin ṣẹ́yìn máa padà wá jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. máa wá. ẹ̀yin náà máa wá ṣé nítorí ìbọ̀dálẹ̀ ṣe fẹ́ wá ara. àtẹ̀tọ́rí tí ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọmọ Ìbàdàn ẹ pa òwe ẹyọ kan kí n gbọ́. <laughs> igi gogoro má gùn mí lójú àtòkèrè la ti ń wò. Hmm, ẹ ṣe púpọ̀ òkè kẹ́ ẹ tó wá lọ ẹ̀ka abd ní èdè Yorùbá. ah ẹ fẹ́ pa mí o. <laughs> Òkúta ni ó lọ́jà tó bá dalẹ̀. Èmi ò lọ. Ẹ gbowó láyọ̀ olóòkan bọ̀ tó o bá dé. Èmi ò lọ mọ́. Ah, ah, kí ló wá dé? Nànà. Kí ló tún dé? Nànà nànà. Ǹjẹ́ o bú mọ́? Mo bú mọ́. Kí ló ń jẹ́ mọ́? Mọ́ládé. Kí ló ń jáde? Kò yé mi mọ́. Kí ló ń jẹ́ pò? Má dojú tì mí. Kí ló jẹ́ kẹ́? Èrò pọ̀ níbí. Ah, lé lọ́wọ́ ẹ dákun ẹ bá ń kí àwọn ará ilé. wọ́n ní ẹkúlé làkàrà lẹ káàbọ̀ làákiri ọ̀nà tá a bá wá rí èèyàn tó tọ́jọ́ mẹ́ta ẹkú àtijọ́ náà làákiri wọn mo kí lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin pátápátá porongodo. athletic in Ìbàdàn athletic ní ìlú Ìbàdàn kí ló gbé yìí wá. abúlétíìkì à ń pè àṣà àti èdè yorùbá lárugẹ nítorí a rí pé àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan ti ń bá àṣà àti ìṣe yorùbá láwa ṣe kóra wájọ láwo pé ká lo ajá àsín láti fi pa ehoro òsè tá a ṣe wà nínú ìrìn àjò afẹ́ tí eléyìí mò ń pè ní tọ́ọ̀ láti fi gbé àṣà wa lárugẹ. ẹ ṣe kí wàá ní kí àwọn ènìyàn olólùfẹ́ yín tún máa retí lẹ́yìn eléyìí. ẹ wo kékeré leléyìí bẹ́ẹ̀ ni kò tán síbí a ṣe kan níjẹ̀bú a ti ṣe tìbàdàn a sì tún lọ síbòmíì èkó abẹ́òkúta ọ̀ṣun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yeah. wo Orísun tẹlifíṣàn ẹ má gbé kúrò ẹ má ṣe jẹ́ kí àṣà àti ìṣe yín kó parun. ẹ máa wo Orísun tẹlifíṣàn. mo lérò wípé àwọn ohun ọlọ́kanòjọ̀kan tó ṣẹlẹ̀ ní abúlẹ́tìkì lónìí òun náà ni ó múnú yín dùn aṣọ wíwọ̀ ijó ìlú àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò gbogbo ẹ yẹ kí n máa fi eléyìí kí n máa fi ṣèdí lọ títún fún àdìgbà míì tá a máa fi ire àti àánú pàdé lórí tẹlifíṣàn Orísun ẹ kí n máa sọ fún wípé ilé òní lẹ́yìn ọ̀nà òní náà yín orúkọ olúwa kò ní di sọ̀rọ̀ òdì sí nínú ayé yín ó dàbọ̀.